Thank mm-hmm. you. ní báyìí a ti padà sí ààfin kábíyèsí ọba Sàlíù Àkànmú Adétúnjì láti lọ kírun ní ilé wọn tó wà ní pópó Yemọja lẹ́yìn tá a ti parí ètò àdúrà ní Màpó ọ̀ ní Màpó Ìbàdàn ní báyìí a ti lọ sí ààfin àbáwá ní pópó Yemọja láti lọ sìnkú láti kírun fún wọn láti ṣe àdúrà ìgbẹ̀yìn.